This audio is brought to you by MDC Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.maskwatch.com slash donation. الحمد لله الذي هدانا بالإسلام وأكرمنا بالإيمان وشرفنا بالقرآن أشهد أن لا إله إلا الله أعظم من كل خلقي أقوى من كل خلقي أبقى من كل خلقي وحده لا شريك له جعلنا الله أمتنا خير أمة أخرجت للناس وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله خير خلق عظيم وعلى آله الطاهرين وصحبه الطيبين ومن تبعه بإحسان إلى يوم الدين وإلى يوم معلوم الحمد لله على كل حال يا قوم رياضه ya kó mórí àwọ̀ òmórí ẹ̀ náà ìta ọdí ìbáyìí opportunity kára yàrá báwọn adéyìn bí adídé mu ẹ̀kú ìdímọ̀ adéyìn bí anyúmẹ̀ èyí ti ń bá bí anyúmẹ̀ èyí rẹ̀ wọ́n ẹ̀ lórí àmì gbọ́dọ̀dé inú kọ́rọ̀ bí èrò tí sílẹ̀ dìbì yeri never rema dey happen agogo masahid èrè èrè ni oniba fatiri yàmà ní ṣe kókó kẹnẹ ọ̀yí dẹ̀wọ̀n náà dẹ̀wọ̀n. ìjẹ́bi oníbà àjọ ta ee nwọ́rọ̀ àtìwẹ́ òhórí ẹ̀ ilẹ̀ bẹ́ẹ̀ move from one step to another. ìrẹ̀ ọba ń bá yẹn náà bá náà ìnáni. and inshallah kunyara inan iba ta ajini kaifa najatu ala sira tẹ́lú mẹ́ bí a ha wọ́n ni asteros asteros oge anáìka wà ní àbọ̀zàdá wà bẹ́bẹ̀ fẹ́ẹ̀tì orí àkínẹ́ra wà nù wà bẹ́bẹ̀ jùlọ náà orí àkínẹ́ra wà nù wà bẹ́bẹ̀ jùlọ náà and ìgbọ́nà bọ́ọ̀lẹ̀ rẹ̀ kuni ẹni rasul bọ́ọ̀rọ̀n kuni ìrẹ̀lú bìlẹ́ẹ̀dì ya wàlé àtàlẹ́hìn then kéèfà nàjàtò alàṣọ̀rọ̀ ìfẹ́rẹ̀ ya ibà kógo finan ọmọ ìrúkúdà kógo finan ọ̀rùta ọ̀nyẹ́ pàápàá sẹ́bi sábà sẹ́bi ìwé sẹ́kọ̀ọ̀sán what are the causes anamẹ́ka aza akụkụ zawuo ha enyere ya omulirivu bụ nsogbu oge anya bebe di anyị di ya iman di iman ọrụ ọka ahịrị ọgba ọgba ọrụ ọrụ ibe ọnọbe ụrịanakarị atịọrọ atị adị ya ọgba ọkpa eke ozi anya n'atịọrọ. ọ tẹ́lá àti kọ̀ǹdíṣọ̀ ní mùnáfíkì ni àmẹ̀yẹ mọ̀tá ni ẹ̀yẹ náà ẹ̀yẹ tọ̀ tẹ́lá àti kọ̀ǹdíṣọ̀ náà ni ìjáde ní àtìrọ̀ àtìkọ̀. bẹ́ẹ̀ni anájẹ́ ẹ̀fẹ́ àmì kóde yọ ọ̀rí mu kọ́rọ́ ìdájí náà ọ̀rọ̀ abẹ́rẹ́ mọ́nà ẹ̀hún ẹ̀yìn ara mi náà ẹ̀fẹ́ auka anwazo omori uwa mbe ire nave anwazo omori nkata na obi daniku anwazo omori obuko kozem anwazo omori ono ku baraka na barke ne tora e se ne tora ne hunu ati ne tora ida wallahi na achọ ọbịa ebe ọ̀nà ọmọ èkó yìí lọ́gùnrán hónú rọ́bùl bàríyà òmùrí ọ̀nà ẹ̀kọ́ ọmọ bàdárí àbọ̀nà ọ̀nà àrìjẹ̀nu ọ̀nà àzà ọ̀nà ìṣọ̀fà ọ̀nà ọ̀tí ọ̀nà ìrẹ̀ta òmùrí ọ̀nà bó òmùrí àbẹ́ẹ̀ni níwájú lọ́gùnrán hónú wa ìlà bìtákọ̀ ọ̀lá. òmùrí ìgbàna wà tààlà ọ̀nà àkà ẹni kọ̀ọ̀án òmùrí ka ọ̀nà ìyàtẹ̀rẹ̀ àbẹ́ẹ̀nà ìkàtẹ̀yà àtẹ́jọ́ mori tàmá ayé àbẹ́wọn abụọ àdọ́wò ẹ̀nà kó mori rẹ̀ rà dúkọ́ àmẹ́bìsí rẹ̀ rà ní. lẹ́wọ̀n ọ̀hún mori ni wọ́kùlù kọ́ọ̀lán ẹ̀bí ìdán wàá kàrẹ́ ọ̀rẹ́ yẹn náà ká of go straight to point. ta wàá kàrẹ́ màá ní jamare náà eré aná àti èwú nìyẹn náà wọn eré ọ̀dọ́ ọ̀bìn eré aná ní ìrẹ̀ ìdàtẹ́ náà ọ̀bìn wàá mà nìyà tọ́ à ń

dai kuku yi ta yi ti avin omori o command ko si down kene obon ve si down ona asora do ra ta haun atleti omori wa asara kule seba ta era ya na me ta ni juma no do da henwa ni da neku era juma ya ta ato ni henwa o esenenen advice se omori onon ya abdullah ibn umar ní ibnu abdullahi ibnu umar dan rẹ́sẹ̀jọ ọ̀sán náà wọ́n rẹ̀ wọ́n dé kó àfẹ́ kẹ́nẹ́kẹ́nẹ́ nù àní èmi ń lò ó adé ilẹ̀ àtàǹtà òun èsì lè yá adé nù. sọ́dọ̀ dábà máa ní bẹ́wọ̀n hàn sọ́dọ̀ ipa iná lẹ́yìn bẹ́ẹ̀ kó ya kọ́dọ̀ wúrí ojú ọmọrí asọ́rọ́ọ̀sì mustapheem anáìkọ́ ọmọ bọ̀rọ̀ náà ń dé ọmọrí ìgbà náà wọ́n tààlà. àtọ́yà ń lọ́dọ̀ wọ ìṣẹ̀rọ̀ ìmọ̀ ìṣẹ̀bí

ụkọrọ na-abụkọrọ ịdagbu rema atọrọ merema anụ abụ dibide kwesị na gẹrọ atụkọrọ na-efe nụ ọka wa sẹmẹ ịpenye ịnada ịmaara anyị ọrịba ene jọsi enwe nene ya amị anaghịka hadan lẹ́yìn ẹ̀fẹ̀jọ ìgbàzú na dr hepon iṣẹ́ ilé ọ̀rọ̀ màá àkóso wọ́n àtàrẹ ní appearance and àfẹ́nìzọ̀ ní àtàrẹ ní rẹ̀ economian àti ìdíyẹniwọ́ tàrẹ ọmọ àtẹ́nà ọmọ àyọ́nẹ ọmọ everything ọmọ ìtìjọ́rì àfẹ́kọ̀ kaninan ọ̀tàn lẹ́yẹ fẹ̀jẹ̀wàzúnà àtàmàrà àyàzà àná dẹ́hìí ẹ̀wọ̀n ni ta ilé ìtàmì ti jẹ́ ẹ̀ ní èkó ti tàmà fàràwọ̀ ẹ̀ àkíkà wọláhì yóò ní rẹ̀ amali salihana ko ni ziada ọka ife kọọrẹ ọta every by name all federalists knows what to do wọn mu aljaratu muslimin ratan bi ikitifahi bi ma huwa ale mo advice ani nka ọta mpa mo gbogbo wa di ni sẹbi contribution náà ṣe adini ẹ amọ̀ọ̀ta wàá tó kata yẹ advice. ee akpụkọrọ ịza a na-akọwa afọkọta ịwa bụ na ịna ọgwọ nụ dọka wakọna atubi ma ha dahụ lọhụ ile dọka kai ma satisfy kiri sana ikomuri ọrụ na am mi nye ụlọ kawanye ngwari kodi sọ na-emetụ na ime ni olóòtú wa ni ọmọ ìgbà sọ ìgbà títẹ ọdún jáde nínú ọkà kátà títẹ ara ìfẹ náà ní kátà ìpèrèpèrè àná ìta ha ọlá ìjìnlẹ àná àná ni wọn fi mọgùbọ ìwà lè fi tí ìfẹ ni kú ìjẹ jẹ àná ọwọdà wọn ẹnu náà ọdún ká yọba ẹ yẹn náà nù máa wa ìrẹ ọ̀nà ọ̀ta ẹ̀gbà ìrìkòǹdíṣọ̀ ní àádọ́kùnmẹ́kùnmẹ́ yìí ẹ̀hẹ́ náàdọ́kùnmẹ́kùnmẹ́ la ẹ̀gbà ìrìlá ẹ̀nà ìrọ̀ ẹ̀bọ̀ ọ̀la lábẹ̀ ẹ̀búra dọ́kùnmẹ́kùnmẹ́ anábà mẹ́tẹ́ ẹ̀búra omori omori yìí fún ẹ̀bọ̀ ọ̀bá ọkà wáyé sọ́dún wáyé sọ́dún ni ziyada ìmọ̀ أنني أيام على استصدار مشهد من مشاهد يوم القيامة أيام خصوصا أنا من ويتنس إني أيريني أنا ذا جنان ètí ìtìyàmà náà ta ọ̀nù kata àwòkọ̀ ọ̀rọ̀ yẹ. àti ọ̀ìsù ayé ọ̀ní àjọkúmọ́kúmọ́ ìní tí ayé nìyí. fún mi rẹ̀ ọ̀hún náà láti ìdánilẹ́tì ẹ̀sán náà àtẹ̀yìn ìdìbí ẹni ayọ́bẹ̀ kúmọ́kúmọ́ ìdìbí ìgbẹ́ ìlú olóyè ẹ̀rọ ọ̀bánẹ́ náà ta very good òfin ìjẹ̀bàgàtì. anáìka ìgbẹ́ ìlú olóyè ẹ̀nàn ìrẹta ìtaná karawa ẹnì mìíràn bí anáìka ni ọ̀kẹ́ nẹ̀rọ náìka àìkọ́mù wàláì ẹ̀rọ àyàn ọtí náà sincerely bẹ́ẹ̀ wà tí wọn. ka bihudutihi abisana kọwa na ekwu siyama abanivani taisi yóò lè tẹ ara ẹ̀rọ arìnrìn ṣe tẹ̀sí israel nira ọ̀dìdánilẹ́kù wẹ́rẹ́ sahabo tí omori rìdíwánu lọ́hìn aléhùn àjùmáyé àjọyọ̀ na sọ́wọ́ èrè rẹ̀ ṣe tẹ̀sí àmọ́ ayẹ̀ nira rẹ̀ ṣe tẹ̀sí ayẹ̀ nira nara ìdí omori yìí wà náà wà tààlà báyìí ní èrè mi abesa na na idanikun ere ere condition sọdọ anyị na nnukwuta condition sọdọ anyị na ga ahụ bakwete condition sọdọ anyị na gọdọ ọjọ bifo omori condition ọnọdụ anyị na ga akatini asterot asterot ya ebe na asterot ha isi watakuru ayé ni wọn ara ẹgbọn bẹẹ àti iná ìsọmọ ìtọọrọ sẹmẹn àbúmẹ jẹ dàímọn ìsọmọ náà ìdánilkù ọkà wàláì ọ̀sánà rẹ̀ àhọ́ ìjà náà kò jírí ọ̀fẹ́rẹ́ bẹ́ẹ̀ ni yàhín ẹni àwọ̀hẹ́ mẹ́rẹ̀ náà èkú ìdánilẹ́kú ọ̀dẹ̀ká ẹ̀bẹ̀ ní ẹ̀kùnkùn bá yẹ ẹ̀zọ̀sá wàláì ẹ̀mìlẹ̀ ó yà á mẹ́rí pọ́ọ́rọ́ èdè àtàhùn náà àtún ìfẹ́ náà àárín ilé náà àhún ìkùn náà èlé àwọ̀ náà èlé láàjọpẹ́ ọmọ náà yóò hẹ́ ọmọ náà yóò hẹ́ ọmọ ahado na akaban enye bikonya anakwaye yenyi ọta an ekwuye na otutu adiye na anabi ne a na eta allahumma sallim sallim o omori ro ro say bye ya ma diye na na ba aka eni sa anabi ni ebe ati ni asiro bẹẹ bá wọn jà náà onúmọ̀ náà ta òmórí ìgbà náà ka ọ̀rá dínà ọkà máa ní yẹn ní àgúrí bí wàá fi dínà àsòrò ọ̀tọ̀ náà ni ọkà àsòrò ọ̀tọ̀ náà dábàá ọ̀dùn wàá dábàá anyị kò bírí wàá bírí ọ̀tọ̀ ní ẹ̀yìn bírí ẹ̀yẹ ní Obi nye Yoruba no. Ọsọ yi bridge anaghịkwa era o Yoruba no. Bridge era dọkọtọ a nene hụ. Bẹ́ẹ̀ni nẹ́ẹ̀n. Bẹ́ẹ̀rẹ̀m kú ní ẹ̀ sọ́ọ̀dì ilé ní bíléèdì. Gbẹ̀ngàn yẹ̀rẹ̀ hụ ní ẹ̀rẹ̀ fún. Kuma lọ́ba hẹ́nà ìkàbọ̀ sọ̀rọ̀ sẹ̀rẹ̀. Zalakọ àti Ìjìlák bẹ́ẹ̀ sọ̀rọ̀ sẹ̀rẹ̀. Kuma inan lórí ètò èzì

tí ó mú rí sallallahu alaihi wa alihi wa sallam dọ́ka ya àìsà ẹ̀wà àìsà àbọ̀nà ìjọ́nà dá fún ẹni ilé tó yẹ́bi jọ́nà jésù ẹni lágọ̀fà dọ́ka àbẹ́ni wọn náà ní àsọ̀rọ̀ dọ́ka ẹni àsọ̀rọ̀ ẹ̀kọ́ tó náà bí jáde náà ẹ̀ka bá dà á ti rẹ̀ fún ẹ̀rẹ́ sórí jáhànámà ẹ̀rẹ́ sórí jáhànámà ọ̀nìyàn ẹ̀yìn òbí kẹ̀yà anaba abu ọmọ ọ̀ka nka ó tí ọmọ ìsọ̀ lọ́lọ́wọ́ alẹ́ ìwà alẹ́ ọ̀sọ́ lọ́mọ ọ̀ka ọ̀ka ìsọ̀ náà hàn asirọ́ọ̀f bánà àdàpẹ́ tó eré jahannama bẹ́ẹ̀ níbi tán nìka ẹ̀nà níbi fa àkóyè awọlú báyìí sí ọ̀nà bọ́ ní pàṣẹ náà bá dín ní asirọ́ọ̀f náà àníbi ọ̀rọ̀ àdínà ẹ̀ní ẹ̀kú bọ́ ẹ̀nẹ́bì ẹ̀nẹ́bì ẹ̀nà àbọ̀ ẹ̀nà ẹ̀yà àdínà ẹ̀lẹ́ ìlú أبوه سومري إنه هم متعاجين أبي كسابي اللهم سلم سلم أمري هاي هاي بس أمري بتا إني أسرات نان وفيه وفيه تلاليب التلاليب دم كلاب تارب كلاب راتب كلاب لا إله إلا الله الكلاب مثل صوت السعدان بيا أتي أنا أتي أنا أتى أتى الأربعونات صوت السعدان tó ṣe ṣe pọnupọnu àná adúlọ náà bìtá ìjọ like why hit hit náà ti dí òbò àwọn mi ò tí sàwọn. so báyìí ta inú àṣírọ́ọ̀tì náà ọ̀nà ìrì kàlàlú ìbọn náà ọ̀bìn báyìí nígbà àtàbí mi sẹ́ńtà lóore mi bá sóòkò sàdán lóore mi báyìí bá bí àtàbí bẹ́ta ìgbè láàárọ̀. sáàmì bìtà tọ́ọ̀ wọ́n di tàlàlì ìdánáwá ẹni àtúrọ̀ wọ́n ti máa ti tó òkú tààdá ni ọtí náà ti tó òkú ọ̀rìn ẹ̀rì tẹ́ni kẹsàn yóò ti jẹun náà ó bá ní àtúrọ̀ tó náà bá ní bá ní nàdá ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ fún ọ̀nà dọ́kà aga ba adine were kore ni inan ina idine ne anyo na ta ijo onwo da adine da ti be ha wata ton ago kore no ba me tani mere na ta e koro ono ba me bo mu koro weru amado ife me de da ton weru o koro na ti ti an kore ise ta ta bohana la subhanallah subhanallah subhanallah e kwa na bon o ta o e ẹni wà rìn náfùlà ọ̀run sádàkà ọ̀run ṣé ee! náà àyè sẹ́kù ọ̀hún ọ̀kà wàláhì eyiri mẹ́rin ẹ̀bá àwọn ẹ̀hún ẹ̀tẹ̀rẹ̀ dáàbá ní tẹ ẹ̀ ha ẹ̀bá sẹ́ẹ̀dì tíyẹ̀ dáàbá ní ha this is kama ọ̀sẹ̀ ọ̀kà náà hẹ́wọ̀n lórí ọmọdé onye ka ban ile hetan bako idan ya ba hore a tsoro ọtọnọ na anọ bí àwọn ọ̀nyára bọ́ọ̀lù na rí jahannama kuma da na tarahu yóò lè ti ẹlá ìwé àsúrọ̀ tàǹdà kọ ọ̀rọ̀ abẹ́rẹ́ ọ̀rọ̀ ọ̀nyọ́má ọ̀rọ̀ ọkụ enyere ni position ahụ na-agụgbọ n'ihe nọ ewa bụ gọvanọ ewa bụ prezident ewa bụ oyi e e abụghị kuma enyo na ndani ba agụ gụgbọ inile ike ewu ọhụrụ ebe nị inile ihe imam ọhụrụ ebe nị abụ inile gọvanọ ọhụrụ ebe nị wallahi enyo na ohi na nkewa bụ ohi na ọwa onye du and enyo na ọsọ nva mekọhụla jine enyo na ọmara da iya yi ana ya da wannan hanon bal jawabu uburahu taqwa sawa ne kawa dina ne hono bi taqwa an ga yo murihi to an ga yo murihi ne ta ya tariku na zati anu ono bu damu ne su jina surati ono bu damu ne ne tarahun oba ina sahih sahih hadith o ti muri sallallahu alaihi wa alihi wasallam o ta ma se muri ono fa me no van ma se ku ka enye di kunyara iná náà ta ọtí ọtí gbéyà ọ̀n ẹni tí a fẹ́ sájàrọ̀ àbáyá ìtọ̀pọ̀nà ìmọ̀ ní tí mo rí kàkà usman maka jẹ́nsẹ̀ nǹkan àbọ̀dọ̀ sí gbéyà rẹ̀ ká yà ya dòwò pé ní usman kà bẹ́ẹ̀ sí gbéyà ya ètò ìmọ̀rí inú ìhùnà kò ní ara iná ní ẹ̀mẹ́ àwùjọ tó òyà anáyẹ̀ni àtọ̀rọ̀ ọ̀ òyẹ̀rẹ̀ jáhùn náà a'a bi hafsa radiyallahu anha onye na-ekwu mekwu dọka fakulti ya rasulallah na ha ewe ti omori sallallahu alaihi wa alihi wa sallam a ta ewe omori ọka ka wee imi kuma ila wa ribu ha tẹnu konyara ina nwaani ni a ta otini asirati ụmụ ekwuba azụ ụkata ti gbé ní ومن نغرما صحابة الله متى ثم من ناجي الذين اتقوا والنذر الظالمين فيها جثيا فإن أبابنا منه أبنا من هو مريد هوا ويانا ذا witness إن أسرات دي no witness عن بس أبنا سيدا من وهنري دين نبو وحيدا إيه سبتان عن سبتان بعضهم فوق بعض ekweku bi ebe anọgwa ahụ ehiro ẹwọn na enyere anụ n'ahịkọ ọta eni eni asịrị ọtọnọ nọ eke na-esa wala ọba akụma nje ọdịda wee kọda eyi e obi n'okozi ọba ama nje ọdịda wee dị omori ide ọsaba ji ọzọza afọza bèbá bèbá ni ọta máa ń wọlé nri mi wọlé fún e mi na e náà ẹ̀yàrá mi náà fẹ̀ iná ẹ̀rọ aka ahụ kan. anáda sẹ̀rẹ̀ sọ́dọ̀ àdìpọ̀ sí ẹ̀hún àgbà ẹ̀kú ìdánilẹ́kù òmòrì ṣùgbọ́n náà wọ̀tàlá ọ̀tà máa hún bí ń dání bí iná bá rẹ̀ máa àrùn sẹ̀mẹ́ náà sẹ́wọ́n náà wọ ọ̀ọ́dọ́

Bọ́ọ̀ tó tún náà gómìnà ẹ̀ka Akẹ́ta Tẹ̀tàn. Èmi okú ẹ̀rọ èrè ní Aná Màtá níbo ní èsì ìrù wa. Òmùrìkà ọ̀sán ọba kúrẹ̀ náà ẹ̀ka. Lẹ́ẹ̀rọ àmúhu ní ànẹ́gbẹ̀yẹ̀ni. Ẹ̀yìn ànẹ́gbẹ̀yẹ̀ni ó níbà hàlọ́sà inú ọ̀nà. Àtàbẹ́mẹ̀ kàtà ẹ̀dá ẹ̀. Àbẹ́mẹ̀ tó dóó béèrè. Lẹ́yìn imẹ́ ni béèrè. Ọ̀tà, ètò ìwé ẹ̀ وتسوف كسندة ربنا وعمريا أتمم لنا نورنا نرى أتوانا أن يأتي لك إن تهدى صراطا نرى وجه سيف كونفليتا bí ẹgbẹ́ èdè kòwó mórí ẹ̀wọ́n ní kọ́tọ́tọ́ sáà bí sáà sáà rẹ̀ tẹ́tọ́ bí ẹ̀nà rẹ̀ kòwó mọ́ náírà sí ètòwò yìí òkú mórí ẹ̀mí èsì rẹ̀ tẹ́ tẹ́tọ́ bẹ̀rẹ̀ ẹ̀nà màdú ọ̀nà kòwó mórí ẹ̀ kọ̀m̀plìt ètòwò yẹn ni ẹ̀mí ẹ̀mí ètòwò yẹn ni ọ̀gọ̀ sẹ́mẹ̀ ọ̀ta

أتى ويتقدم المنافقون من الصراط فيسلب الله نورهم إذا منافقي أنا لا أعرف سينا الصراط ده إلى كنان جمعي جمعي جمعي أتوه جمعي تريد يسوي من جهة جهة إلى صراط أتى نعم إذا كمري يقول إليك أه أنا لا أنا سنتوه من يانا أتى ربنا أتنم لنا نورنا واغفر لنا ذنوبنا innaka ala kulli shay'in qadir hey o mori ni na ti ti e ti wi mi ni na wa ai so àwọn ibo wọn ehun da ri go jiji da wa ri go de de wọn na goda he ta ama na bo complete ame je pe ọta hadith ọbẹ hun ibn masud radiyallahu anhu tẹ̀lé ó pè mí sallallahu alaihi

ìjọ ọ̀rẹ́ tẹ bọ́ọ̀sì tètè ìjọ omi bọ́ọ̀rẹ́ jẹ wáyé bátì ẹ̀sọ́rì tẹ́t ọ̀nà bátì àni wí ní ilé dọ́ọ̀sà tẹ yóò tọ́jú èrè mi àbẹ́tì ìwé ẹ̀nu àbùsẹ̀ àbàbà àbùsẹ̀ ilẹ̀ kọ́rẹ́ ni náà ti bìtá ètò ìwé ẹ̀ ni ebe ha gụsịrị ekele ha chọsịrị da ụba nọnyere a dọhụrụ dọhụrụ ewu ni atụrụ ọtụ and ịdọ ehụrụ ni part of your body ọbẹdọ tọọchara ere ọbẹdọ tọọcha ịdọ ọhụrụ na esugbo sajẹ ere ukwo because were ụkọrọ na-eme ihe uwe ruo rọbin so bi na omori ebe a mewa ịnị ọnọ ụgbọ ịnọnyere ọhụrụ na esugbo sajẹ jere gburu zabe dọ́tọ̀ lọ́dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òṣèré jẹ́mi bọ̀rọ̀ ìrẹ́ bẹ̀rẹ̀ táwọn ní abẹ́rẹ́ ti já tòrọ ti dàkà ààrẹ máa bòrẹ́ wọn bòrẹ́ wọn. àbẹ̀rẹ̀ máa na horan wọ́tí sí ibo ìjàwá níbi náà bẹ̀rẹ̀ ara àtọ̀tàn dọ̀ọ̀bá àtọ̀tàn dọ̀ọ̀bá àtọ̀tàn. dọ́kà ẹ̀yin lórí ọmọrin lọ́wọ́ ẹ̀yin ọmọrin ni èmi ò tún lùtọ́ ìbà wàláì lọ́wọ́ àgọ́ ha ọnọdụ adị na-ekwuda na-ekwu ebe agụ ha akarịrị kọrọ ịga e anyị na-ewepụkọrọ anyị na nwa ha ni bere ha ọnọdụ amịka waheyi ha rụwa rute na parahu ịnị e asịrọtị ekwuda na-ekwu dọka e gwa ahụ oge sọgọta ihe ike ahụ rụwa adịghị na

sọ́ọ̀sọ́nàn ọmọrin ọ̀rùnkúnlẹ̀ndàjẹ́ iṣẹ́ ìrònà bẹ́ẹ̀ bá jẹ́ akáyí àtìrọ́ọ̀tì gbanẹ́lẹ́yẹ ìwọ́ rẹ̀ gbanẹ́lẹ́yẹ ha ọta onípa ọ̀pánẹ́bà farahu ní ọ̀nà anábà farahu ní àtìrọ́ọ̀tì gbanẹ́bà farahu àpàkà èèyàn lẹ́yìn tó ń ta àìsàn tàbí àbí àǹsà wọ ọmọ wẹ́rẹ́ ọ̀rẹ́ náà ṣe àdá àrẹ̀tọ̀yìn ọ̀rọ̀ rẹ̀rẹ̀tọ̀ ọ̀rẹ́ náà ṣe èkó èyí wọn náà ta tàbí àbí àǹsà wọ ọmọ lọ ọ̀rẹ́ ti jọba ní yàrá kẹ́ náà rẹ̀ ní yàrá èkó ẹ̀rẹ́ èkó lẹ́yìn bẹ́ẹ̀ ta seven rúfẹ̀ seven fat àìsà ìyànà bẹ́ẹ̀ rí bíyò seven fat eh, kọ́ oko bọ́ọ̀ta bọ́ ìfẹ̀wọ́ láti ìyànà orí bílò àmọ́ sàtàní sẹ́ni wọ́n wọ́n ọdún fẹ́m láti ìyànà orí bílò ló tí omi ríta sọlọ́lọ́ aléwọ̀sọ́lá tó ká alamtaro olùbár sẹ́fà yamuru wọ̀ yàrá dìfọ̀ sẹ́fàtàì àtàwẹ́rẹ̀ ìyànà mẹ́rin bí wọ́n máa ń jẹ́jú ẹ̀kọ́ tó gbẹ́ngẹ́ láàrin bílò tó èyí ọ̀rí omeri ọmọ ẹkọ ọba fast ṣe ẹgbẹ́ ọbẹ omeri ọrẹ ẹnu ẹkọ ọba fast náà para yín ẹkọ ìrànà omeri ọmọ ọba ẹrì kàtí náà ọ̀sùlátọ̀ ọ̀sọ̀lọ̀lá ọ̀sùlátọ̀ ọ̀sọ̀lọ̀lá ọ̀rọ̀ afẹ́. ọ èkó ṣe dọ́ta náà ọ̀gbọ́n wà náà bá para yìí gbọ́nú tẹ̀lé àhúra.

ọmọ ni jini asorati ọna jini asorati rora jini ẹta ụha abọn wọn abọn ama anibiga ọna jẹ kai jiri kazan di razan anya ara da oh allahumma sallim sallim allahumma sallim sallim da ka biyo na ni jami hata ta'ajjaza amal al-ibad koro bi azan da ya farahu da ta amma Bẹ̀rẹ̀ hàn bù kọ́rọ́ ní mẹ́rin ẹ̀hún ọ̀nà rẹ̀. Tọ́lọ́ bẹ̀rẹ̀ tàràwù dúró ọ̀nọ́rẹ́ yìí bá tàràwù. Amẹ́ta, wàláì ọ̀nù katakò hẹ́yì. Wọ́n mẹ́rin ní ha wọ́n sá àbá àtàtẹ́bù kọ́rọ́ nẹ́bà mánu tó ká nẹ́bà yẹn náà kọ́ ọba dín ní àṣírọ́ọ̀tì ní skalalit ọmọ níka ọ̀gbẹ́wọ́n nẹ́mẹ́ yìí dóbi kéèké yìí dóò hù kọ́dà wọ́n sọ́dà ń fi ìwòwò àrìlẹ̀ tí wòwò wù ní yàwọ́n ọ̀ka àní ni wọ́n náà ká débi okòwò nọ́mẹ̀ bọ̀nrẹ́ bọ̀nrẹ́ sí bọ̀nrẹ́ mìíràn bọ̀nrẹ́ tàwọn tàwọn tàwọn ọ̀ka tán. omuri eko sebi ni ono kalali bono na fi ario wa ra ile ya ku jeje sere wa awo kalali bono wa ma re hore to wa na o to re na o yo na o there are sebi yes yes do ba dina ona a ya anaita e wa ma ni kula ti ti ya anya na e ta awo ma tanwa do dina bẹ́ẹ̀ na ta nwere wá sí ya yàtọ̀ ẹ̀wọ́ kọ́ owó rẹ̀ sẹ́nẹ̀ ẹ̀rọ ìwé àwọn olóyè náà bọ̀ ha dàtà ọ̀nà méjì ìwé tura bọ̀ àbọ̀ na lọ́n rẹ́jì náà sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ náà ta ìrà tí ó bùrù kú sí ẹ̀fẹ̀ ìmọ̀ àtà báyé sàn nípa báyé sàn di iyẹ̀ ìjọ àwọn ìjìnlẹ̀ bẹ́ẹ̀ náà jìnlẹ̀ ka tó dọ̀ka káà olórí ta because why sẹ́mẹ̀ àbí bíńgà anáìnira wọn ló máa ń fi kó bí ewu ti dọ̀húrẹ́ ni wọ́n dọ̀húrẹ́ rà rẹ̀ àbí dọ́gọ̀ jahannam anamọ nfi pé dúró dúró anamọ ni wù jẹ́ ṣẹ́gbẹ́ à síbẹ̀ dọ̀nà gbọ́ lọ́nà máa dórí àdéhùn anáà rẹ̀ ẹ̀dá àbẹ́ anáìka wọ́n mọ̀ ní kọ̀máàdì kàlàlí dọ́ọ̀ta ó lè sí ìdáná book ọmọ mi book and lé ẹgbẹ́ náà kọ̀ àgbáyé ẹgbẹ́ náà kọ̀ àbúrò ní kọ̀máàdì tó mọ̀ yìí onye ọmụrụ ọmụrụ command zọrọ n'ọdụ ebe otu ịza otu ada ome nwụra ọmụrụ na bọọ haị ọka enwuri mẹdẹnẹm yire kalali ìbẹnọm rọba hangẹnẹ hangẹnẹ onímọ̀ tí mo ní omori ọtí kàkà ọ̀rẹ́ ọ̀rẹ́ dọ́gba dọ́gba daniel ti

anaghị achadebere jahanama anahụrụ for seventy thousand years ọnụhụrụ ọnụhụrụ ebe a na abụ ha emepa ka al'amana amana anaghị aba hụrụ ebe nọ n'ụwọ bee je ataghị asụrụ ọtị da dibenu yaba ịsa ka dibenu o The pen who are memokoro crossing. Uh, if Eldeka yóò fulfill promise ni in total yóò fulfill promise am bí ẹ̀sẹ̀rẹ̀ bí àkúnnàdà àbò lọ́gbẹ̀ bí ojúde nìgbà ọ́ òmòrì náwó adam ó kọ́ra ni ọ́ lẹ́wọ́lá ọ̀rọ̀ náwó bọ́ọ̀dù ní àṣírí ọtí àbíká bí alẹ́sìlẹ́ànà àtẹ́ wọlgọ́bọ̀n wọlkọ̀tíyà àti ẹgbẹ́ náà àtàwùjù náà dá bẹ́ẹ̀ ọgbẹ́jọ́ ọ̀ta dàbílẹ̀nù àjẹ́sàn ó kọ́ra ẹ̀ òmórí lóòrora lọ́rọ̀ ẹ̀fà àkà pé ọkà ìjà méjì ọ̀nà àmàdíyà ìjà méjì ọ̀nà àmàdíyà iná tèrè ọ̀tọ́ náà ka ala sẹ́lìm sẹ́lìm ẹ̀kì ìmọ̀nù ahmad nàbẹ́rẹ̀ ọkà ọka àdúrà àmẹ́jì yìí àánàrìta àdúrà

brother sí salama lórí brother láìka salẹ́nà zoro asre madrid ìfẹ́ ó lè di gbèsèrè bọ́ọ̀ ní alábẹ̀kùn la ilaha illallah bọ́ọ̀ ní alábẹ̀kùn brother sí salama ní èrè mi bẹ̀rẹ̀ òun náà bẹ̀rẹ̀ ní zaka wọ́n rí èkú dé kára náà ẹ̀nà tó mi ẹ̀yàwójì àtẹ̀fẹ́tẹ̀ àtẹ̀mẹ́ẹ̀tẹ̀ ẹ̀hẹ́mọ̀ buhari ẹni ráìtọ́gà àtàbẹ́ẹ̀mẹ́ẹ̀tẹ̀ ẹ̀yàwó gọ́ọ̀nà nílẹ̀gbẹ́lẹ̀ àtàbẹ́ẹ̀mẹ́ẹ̀tẹ̀ta pàtìlẹ́lìtọ́gà ẹ̀yà sáàtì táìmìlì bẹ̀rẹ̀ síbẹ̀ẹ̀sà ẹ̀bìjẹ́mọ̀rí ẹni wàájú ní àtọ̀rọ̀tì ìjà níbi àkàkà aláhùnmá sẹ́lùm sẹ́lùm ọ̀nà kọ̀mọ̀ náà tán tó mori tán ọmọ náà ọmọ ìpèrèpèrè ọ̀nà àlàhùnmá sẹ́lì sẹ́lì máa nù. sọ́wọ́ ọ̀tá ọ̀tá bọ́ọ̀nù ọ̀tá tíìmù ẹ̀ náà lè ta ẹni ta jíìmù rẹ kún sábà náà àjíìmù àjíìmù náà zọ́ọ̀ bà yẹn fẹ́ tíìm òkú mori ọ̀bẹ sábà náà torí ẹ̀ náà dáa jóni dáa sáyàn ọ̀nà àsáyàn àbúrúsá náà náà ọ̀tá sọ́wọ́ ọ̀tá ọ̀tá ya tọọrọ bụ abena ka e, e, amụkọrọ ịga ịga enye na-ere ya na-enye m ọrụ na-ere ka ọmụkọrọ ịga ana dị righteous person ọnụ ọrụ enye m ọnụ ọrụ ọbụrụ bụ sabata ẹkụ ya nọ dọkta allah fatakullah ibadallah na ahịa onye eri omeri na nwere omeri mi na nwere omeri mi wee ọ ma na ha tabi ya ha tan anyị dị onye esi igwe na nwaanyị abaghị ihe ya anyị mọgọdọ ihe ya eyi na-esi n'idu ẹ̀họ́ bọ̀ ẹ̀jẹ̀ wọn ha ìlú àmọ́ra ahụ mímbàlí ìzẹ́lú bẹ̀nẹ̀. ọnú wọn àná na ìyàn àgùnbọ̀ náà ọnú wọn àná wọn mọ̀ wọ́n kò rí mẹ́ta tẹ̀sẹ̀ ìyẹn. àṣàbàbù yìí wẹ̀ ní ẹ̀rí bẹ̀nẹ̀ ẹ̀rí méjì kà sẹ́ni tìtúbà ń ya ya ụwa

and the witness juma dem ebi ilé àwọn ọmọ níbẹ̀ tẹ̀lé dẹ̀ bọ́ kárí pípẹ́ ní dẹ̀ rẹ́bà àfẹ́ pẹ̀ àwòrẹ́ àbọ̀tọ̀nà táìtà àjàdé lè ilé ètò ní juma àjàdé lè ilé ètò ní juma bẹ́ẹ̀ta jẹ́rọ̀ sárábì kan jẹ́ òtún lébìlà láti iṣẹ́ bẹ̀rẹ̀ èdúró náà bẹ́ẹ̀ kẹ̀ sẹ́wàn. ẹ̀hún bá bá sẹ́yìn náà rẹ̀ sí wẹ́rẹ̀bì ẹ̀wẹ̀ arábì sí ìwé sẹ́yìn náà rẹ̀ sí sáàmì tẹ̀yẹ tíman yẹtí ni arábì àbúta yẹ̀wọ̀ àbáyẹ̀ ẹ̀wọ̀ wọn. oroko now ní ilé ìsìnkú jimá sàlù ịnọ àbòràbòrè àbòràbòrè sàlù lọ́yìnà koran ọ̀ìkà àbòràbòrè ọ̀gọ́ wọ̀rọ̀ ọ́ ìtura ti káyàpá àdìmú jimá ẹ̀ẹ́ta ẹ̀ẹ́tìta ọ̀rẹ́ ìyàwó ta níbà tàbí ètò ìhébè ẹ̀gẹ́ ẹ̀ta ọ̀gọ́ wọ̀rọ̀ ọ̀rìn asalamualeykum asalamualeykum ọmọ na ìrahun ọmọ hara ìrahun náà ó kú lábúlé ọbẹ̀kú wa láwù rọ́tà àtàn wáṣídàn ọdẹ kárí àti rákà ìsènyára kẹnẹrán rákà ìrahun rákà ìsènyára yíwá tòǹtẹ̀rẹ̀ èyí kúta èyí kúta á ta wọ́pọ̀ ní ìgbìmọ̀ ẹ̀tẹ̀ nìyẹn ìmọ̀ọ́nù eré àsùrọ̀ọ̀tì àákàdúgbò wọn ẹ̀tẹ̀rẹ̀ mọ́là eré ti pẹ́ẹ̀rọ̀ ọjọ́wọ́dọ́wọ́ anáyìnkàtà lórí ní ìkàmẹ́tù ìdúwà ààrẹ wọn mìíràn ọ̀nù wọ́ta náà náà ìbọn èyí tẹ̀rẹ̀ ní bá tẹ̀rẹ̀ ní ẹ̀tẹ̀rẹ̀ ẹni tí kéré kéré nílé àtọ́ onye ohire ẹnití yẹ̀dọ̀ wà tí ní sẹ́lẹ̀ ìkẹta òye náà bá náà yìí kúta. Then ẹ̀rọ àwọn náà Allahumma inni min azabil kọ́bùr. Ìkọ́ ya yẹ na náà fún lera hó. Àbùrọ̀ àbùrọ̀ ya bẹ́ẹ̀. na kúkú náà fún asi dare Mọ́ni àti ihu idan nan wai da dole ne ya tsara haku yisi dan yan wa umma na yayi umma ya yisi a dole an alhamdulillah ya ce mu ya ba ene lati ita ita ne asirul hurum the sacred month sacred month ana ko awro wo ko mari ana zanha ene ta the sacred month ono mari ni ina bowe o mevena èèyàn náà ìpínlẹ̀ àbá àbẹ̀tẹ̀ nínú ìrútú bani nínú ìrútú bani lap data ṣe advice ọ̀gọ̀gọ̀ dọ̀ ban def ẹ̀yìn rẹ̀ náà ìjọ wẹ̀ ẹ̀ wàláhì wà bí ebi lọ́rùn náà ká àyàkà òmùrí ọ̀gọ̀tọ̀ kan ọ̀pọ̀ náà ọ̀yíkà máa wọ́n máa ta ní òkú òmùrí yìí wọ́n yẹ wọ́n yẹ ọ̀bẹ̀dọ̀ máa ta ní yọ̀ wọ́n bí títì ọ̀yíkà máa ọ̀gọ̀ dọ̀ that is the essence ìwọ ni mímí sẹ́kù ọ̀nà mẹ̀bí tààtà àkóyán abẹ́ dá àbẹ́ ọ̀bá mi. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń jẹ́ wọ́n máa ráwọ̀ ọ̀rẹ́ kẹrẹ̀ fún ká áà kọ́s ẹ̀rọ bàbá náà yìí ẹ̀rọ bàbá náà yìí àná ìta yìí sẹ́yìn kọ́rọ́ náà wọ̀rọ̀ káwá mẹ́. máa ha búrú sẹ́yìn dàrú sẹ́yìn ọrụ nwere ebe ọbago olórí yekwu n'eyi onye nwere ọnụ ọyị nanị ozugbo onye ọna dọọbụ asirọp nka ọrịa ekwenyere adọọban kụwallahi yara azọnwa ha too much and sena agwai masahid agwai ka ya mata ma anyị na ntoro ya ụka na ebi atata tama isi ife na ajụ ile ọwa nọganya na-egwutusi ọganya kọ́nà bá mẹ́kawata náà enwere ìdánilẹ́kù ẹnwẹ́rẹ́ nọ. bẹ́ẹ̀ ọ́bù mẹ́wàá àtàní àwọn àtàkà nkọ̀ọ̀dà a fìdí dání ya kì yọmọ dá kéde kù jẹ́ ọ̀bọ̀ náà ẹ̀yìn àtàní ọ̀nà taran kawata ma ní. bẹ́ẹ̀bù takwa yàáwó ni zolkada náà bíhun ní zolheja and inshallah jimẹ náà bẹ òmùlẹ ọtara àyínà hẹ yàrá àwọn ní zolheja yẹ kó ní zolkada and ẹkú yẹ bányẹ sọrọ àbẹ ọnu ẹkú yẹ ó pàpà ní zolheja wàlàyàlẹ ní asùn ẹkú yẹ ọdún ẹnna ẹta ní maa

Tọ́bẹ̀ kan wẹ̀ nù, kòrónà ó ta nù. Sọ́ọ̀bù ìmúkọrọ̀ ìdà lọ́bùlà ọ̀nà nù. Inú tí ó yẹ nù tí ó lè gbé ìmúkọrọ̀ ìdà wọ̀láì èyí ni àbọ̀nùwà náà ìmúkọrọ̀ ìmẹ́kọ̀yà náà bọ̀. Sọ́dọ̀ kọ̀rọ̀ sílò lọ́hí sọ̀lọ́lọ́hù aléhi wa aléhi wa sọ̀lọ̀. Àgbọ̀n òkú òmùlé ni ìtìtì ìmúkọrọ̀ ìdà. Nílé tí ẹ fẹ́, lé ẹkú yẹ ta عاصم قر حاجم يا شيخ أليس كذلك بس أتيت عنوان عنوان عنوان عاصم قر حاجم be how many years tó ti nílẹ̀ sí prepare tààtàwa náà wá sí ìsẹ̀yìn àgọ́ yóò ti ti yàn tààtàwa náà jẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ yìí pé ó dọ̀ọ́rọ̀ ìbágun náà the preparation of the ọgùn òmùrí ọ̀rọ̀ ọkọ̀gùn Now these are Why are they wà Why èyí. Why are they èyí. Then I I know àwọn ọ̀nà ọ̀nà ọ̀nà mẹ́kú ẹ̀ta kú má dé bàbẹ́. Anọ́mà ní preparation and ọ̀nì ọ̀nìrí don't know ká yóò tí lọ ọ̀nà náà náà bàbẹ́ tí mọ̀ ti dé. Màrí yánà ẹ̀kọ́ ní more preparation. Yánà ẹ̀kì preparation náà lè rí. al-akhirah ibaniku. And that's even how Jonah is part of it. is part of the preparation. So and that means, umri on about grave on me. Umri on about higher on me. Umri on about kwe kwe kwe me. Akuyo ni hai na mberan. Ana eko bi nye wi wi halakai. Ina as Asida ni kwe on about kwe honan. Adam Enyo and ɛnyɛ na ha ho na kobe but anabi kana kúrò ní ìpèrèpèrè ọ̀nà ọ̀nà ìkàkàì ọ̀ọ́sá kúmẹ́ òbèrè ta á akóbe nílẹ̀ máa ń nọ bí òtún bá bí òtún bá so insha allah ọmọdé náà hútú bọ́ náà mẹ́yà ni àbákúrò ní ìhàn ọmọdé náà wọ́n tẹ̀ ẹ̀hún náà ọ̀ìgbọ́n ní àjọza nítorí ní máa bàrẹ́ ma yàrá nítorí máa bàrẹ́ ma náà ẹ̀rẹ́ ní ìdí ẹ̀sẹ̀ kọ̀ọ̀án dàtí ta ọ̀nyẹ́wà sí ayẹ̀wẹ́ e, o. ha gbéra àbúrabúrọ́ra ọkùnrin káyẹ̀ hẹ́yẹ̀ òmúlò náà bọ́ ọ̀dọ́ ní àgbóza ní ìsinmi àdéhà ní rẹmọ òmúlò náà bọ́ yàwó rẹ máa dọ́ọ̀dá ọmọ ilẹ̀ èyí dọ́ọ̀dá náà ìta ọba bụ náà nínú àtijọ́ ní kúrò òmúlò náà bọ́ yà dọ́ọ̀dá òmúlò náà bọ́ àbẹ̀wò hàlà ọ̀nà ọ̀là aṣọ ní èkó ẹni àṣẹrọ ọtí ẹ̀wọ́ kẹ́kẹ́ ní ṣẹ́pẹ̀ wọn wàá bí wọ́n sọ ọmọ kọ́rọ́ ìdá ọmọ kọ́rọ́ ìdá náà bí sábà bí ọmọ ìta wọ́n bí wọ́n ti rẹ̀ àti ẹ yẹmúrù kalbar bí wọ́n láti àti ilẹ̀ nà mọ̀ olùdó àbọ̀ ọmọ náà ọmọ òsì ìrọ̀dà sọ ọmọ sábà bí bàbá wọn àbá náà nìyẹn ní àádáwà ọ̀dáwà ọ̀kú omori àákú ìtẹ́ẹ́tẹ́ ọ̀kú ìtẹ́ẹ́tẹ́ ọ̀kú omori àádọ́ọ̀dá ọ̀dọ́ọ̀dáwà ọ̀kú omori yáàbínà ti rántí yáàbínà ọ̀kú omori anẹ́nikọ́lẹ́ gbòòrò اللهم رزقنا فعل الخيرات وارزقنا ترك المطرات اللهم ارزقنا فعل الخيرات وارزقنا ترك المطرات اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك ويا مسارط القلوب صرف قلوبنا على طاعتك اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وصار إلينا الكفر والإسلام واجعلنا من الراشدين كل آمين اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وأملا متقبلا يا رب العالمين اللهم سلمنا اللهم سلمنا على صراط اللهم سلمنا على صراط يا رب العالمين يا قوي يا قيوم برحمتك نستغيث وآخر دعوانا أن الحمد لله رب العالمين قوموا إلى صلاتكم يرحمني ويرحمكم الله